الكتاب والحكمة والتوراة والإنجيل ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم إني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طائرا بإذن الله

ومصدقا لما بين يدي من التوراة ولأهل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فلما أحس عيسى منهم الكبر قال من أنصاري إلى الله قال الهواريون نحن أنصار الله آمنا بالله وشهد بأننا مسلمون صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلا تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد gbèsè bá ná wá ìjẹ ńkó lẹ kọ́ pọ̀lẹ́ ọjọ́ gbọ́ ìjẹ ńkùn àyíwá àdìjẹ ó lẹ ìbọn gbọ́ ìjẹ ńkùn àdìjẹ ìbọn gbọ́ ìwádìí yẹn ń kí ajá náà dé ẹ kí aláwa lè wọn ìgbèsè bá ọjọ́ kejì kalẹ̀ سورة الدخان مكية وهي ست وخمسون آية بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين بسم الله الرحمن الرحيم حميم الله أعلم بمراده به ọjọ́ nàfẹ́ olókùn ká ti dín òun mẹ́ta ní hàrà méjì pélé kìlẹ̀ lápẹjẹ abọ́lá ni wọ́n kìtà wọ́n lè ta fi èyí ó jẹ́ máa kọ̀ ọ̀rọ̀ bó ẹ̀kọ́ ti muhammed sallallahu alayhi wa sallam oṣàlùkùránì kìlójúmá àlùmọ̀bíyìn èkè àtsàbìrẹ́yù ọ̀gẹ̀tsà gbèrò lẹ́mi èkè àtsàbìrẹ́yù halali pé haram èkè àwọn dálé dábì magbani sika gbogbo kata ọjà lẹfẹ lókè jẹnu yẹni ayalùkùránì kìdẹ́ súra kìdẹ́ màrọ̀gbó ehòtù kìdẹ́ kìlójúmá ama iṣẹ́ ń kẹ̀kẹ́ mo sábì ìjẹ́sọ́gbọ́ pé ó sábì fún àdúrà níbi ibrahim alayisalaam àdó sókò fi ibrahim. sókòfì ibrahim wà musa. mo ti sókòfì ibrahim àgbáde musa Ama, ìyá níbi ibrahim alayisalaam lẹ òun ti ramadan first ramadan ọmọ àdúrà òun. àmà sórí èkìdẹ́ yìí báyìí kúrò àìkúrò ẹni máa gbẹ̀mù. èyí ò dùn eki deje kwana wa fayina shola ka wa yo madoro na'am إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين إنا أنزلناه وجدنا فلاني أمي سورة كده دروه أبكي مرة كده دروه في ليلة مباركة إيه ودوكي البركة هي ليلة القدر وشي ليلة القدر وجدنا فلاني أمي دروه إيه ودو ليلة القدر kakɔdze lɛ fɔlɔ ase ne tsi abiri yi wa lele to kɔdiri lɛ alukɔ katunde lɛ saka lɔlɔ te so la ŋutu naa. iná akunna munziri. ɛnna bɛ ɔtsa do lɔ wuli alukɔ do lɔ wuli wo do lele to kɔdiri lɛ saka alukɔra ni wa se yóò dza le yóò do mi akidɛ yi ìdí ẹni ọjọ́ kàkiri yóò dza le yóò do mi akidɛ wa ma kuma dɔ bẹ́ẹ̀ tó le yi da bẹ́ẹ̀ tó le yi da lɛ wọn alukɔra ni pɛkɔ ni o. adịka gbaduru ibukata sura ịkpalụ ya nakọja himalaika jidere rukpe ụja lekeji kakini wẹlẹ ojú bẹẹsìlì ìjà túra bẹyì ìdánwò fún àlùkòrán lẹ ìkó kọlọhún lè amẹ múdùkú ẹmúdáyé muhammed kéèlè sọlọláhu aleyhi wa sọlọ iná na mùndìlì náà ọjọ ìfẹlẹ abóhùn dé yìí dàlùkòrán kìlẹ rọgùn pẹ pẹ pẹ ọdọmẹgbẹ ta àmàdọrọwọ eho mọta ọdọmẹgbẹ àmàdọrọwọ eho mẹdínà ọdọwọ nyọmẹta ọmọdé ìdàgbàsókè ni ìrọwọ fún ibẹ tù ìzà wà túbà lẹdìkẹ pẹpẹpẹ àmà ọ̀pá kóhùn ẹ̀gbá katiti jọ tím ọmọdọrọwọ kó jalè kéde wá sí ibẹ إنا أنزلناه في ليلة القدر نعم. وما أدرك ما ليلة القدر نعم. ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام يا حتى مطلع الفجر إنا أنزلناه ينو ما القرآن كده ضربه في ليلة القدر إيه هدو كنفانة وشتى ليلة القدر إيه هدو كنفانة وما ليلة القدر akɔjɛ fɔlɔ yɛ ni. wa ma a dɔrɔ ye kɛmɛ ala yi latul kadiri. awa jɛ wɛ ma o bɛ kinu fa ne kɔjɛ la fɛlɛ bɛtɛ ma yɔ bi da. layilatul kadiri. o min na lifisa. i b'a ihun o ɲɔ o wa nila da i kadiri ma dɔn o ju o تنزل الملائكة ihò tó lẹlẹ sẹlẹ zẹlẹ mẹla ìkẹtù àti mẹla ìka tsaka kùmàdójà lè ní ìyè kìdẹ àbí ká mẹla ìka kùmàdójà lè ní ìyè kìdẹ sẹlẹ zẹlẹ ihò tó lẹ mọ adájí ihò tó lẹa ihò tó lẹ ọjọ lẹ fẹlẹ adi bọjẹ tó gbàtà kẹlẹ ké. rahmatan. فيها يفرق كل أمر حكيم فيها ليلة القدر يفرق كل أمر حكيم òun ọjọ́ náà bí ó la tsọ dà yàá dé budget yàá dọ̀ ìjẹ́pẹ́mọ yàá dé òkè tsaka ẹ̀yọ̀gàtsi kó dé lẹ́lẹ̀ gbogbo ta tɔ dɔwɔ lɛ kele le tu kɔdɛ rɛ awa kɛ o de lɛ maa di kɔdɛ ti mo dabi te le le tu kɔdɛ rɛ ayɛ lɛ kɛ. tẹnɛ zɛlu mɛlɛ ikatu. o wa ni mɛlɛ ka ma da tia toro kuma di kɔdɛ ti kele ye kɔdɛ rɛ fɛn lo ka wa wɔru fi ha. a ko ma kɛmu kɛmu kɛmu ɛna jago ya mɛlɛ ka mɛlɛ ka jibiri a mɛlɛ ka mɛlɛ ka jibiri lo wa li da ni mɛlɛ ka jibawa gbogbo ma wa ye yelɛ kidɛ adikɛgbe lɛ. òun mọ anabuna tiɛ ɛna bɛyi ɔmɛna bɛyi ɛn kìlú kpi lele tó kɔdɛ rɛ kìlɛ n'ati lele tó kɔdɛ rɛ eke anaba ɔra yi wò yana dɔmɔta ɛnyɔ kìá nɛ dɛ ɛdiɛ nɛ kìá kɛrɛbɔ dɛ eke alo yi dɛ eke amɔtɔ dɛ eke ɔgbɔdɔ ma lɛ la ma manyo eye fa le ŋu abɛlɛ nɛmu nɛ abɛlɛ dɛ فيها يفرق كل أمر حكيم ليلة القدر لك بإذن ربهم من كل أمر بإذن ربهم فوض يوجد يوم أو معكو أو معكو بكرة شكاي o máa dé bọ́jẹ̀ tẹ́lẹ̀lẹ̀ ṣáká ìpáyédì ní ọjọ́ tuntun ló máa wà. salamun hiya hatta matla ilfajr. ana wa gbogbo mi kúnlẹ̀ amúre kúnlẹ̀ amúre ẹ̀wọ̀n dúkìá náà kò bá wẹ̀. fún ilẹ̀ lẹ́tù kọ́dẹ̀rẹ̀ kì dẹ́ gbogbo àti ilẹ̀ lẹ́tù kọ́dẹ̀rẹ̀ kì awa máa ń ti máa ń kọ gbé ìpè ọ̀yẹ́ lẹ̀ fọ́ yẹn ẹni kì máa na ti ilẹ̀ lẹ́tù kọ́dẹ̀rẹ̀ òun lẹ̀kì aláwa ń wọn lè kàdé máa kàdé. ẹni kì dẹ́ abẹ́ abẹ́ abẹ́ ọjà abẹ́ òun wà kàdé tó tẹ̀gbẹ́lẹ̀ yà kàdé. láyé láyé hata matala ilfajir gbogbo taka alfajir kiri biha yifraku kullu amrin hakim naam amran min indina inna kunna mursilin amran onye bụla ni olulele ma bụ kpebire amran ọda iji ndị ndị na kudo kudo jana fayolo ga kpan le ma onye bụla ni o ko ja cha gbogbo muhammad wa wa sallam onye bụla ni um, rahmatan إنه هو السميع العليم رحمة من ربك إلا أجو إجيبو بوجو كجودو كجو هابو نجيب فرمي إنه هو السميع ọjọ́ ìlú ọlọ́tẹ̀ náà kí agbókọ̀lá ṣáká pàóṣe ṣáká kùmà نعم. lẹ́wọ̀ náà àlì àwọn tí kò máa di kàmúlẹ̀ رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين ẹ̀ẹ́dì àtikọ́lẹ́kì lẹ́yìn ṣáká yọ̀rọ̀pù sọ̀máwá òjò ọjọ́ kìí ṣe ó lójà lè méje wọ̀lá àrùbí òun àwọn náà lè méje kẹ̀ wọ́n má bẹ̀yìn náà wò má ìṣó já lè méje pàánà méje na bàbá òun ti dàgbà tó já lè méje pàánà rẹ̀. nǹkan tún mú kiri. ìjà ń fún ẹ̀ lọ na méje bàbá ìdàgbàdo yà lẹ méje bàá méje. La ilaha illa huwa yuhyi wa yumiit. Rabbukum wa rabbu abaikumul awwalin. Mala wọn ma wani gaya kini la ilaha illa ina da doki ti fẹ kumara da wọn tí o fi sọjọ lẹ ká dídí a fi kuma débi nìlẹ̀ fún ẹni má má lẹ̀lẹ̀ ọjọ́ tó má dé jíjọ lẹ. rọ̀bùkún wọ rọ̀bù ábá wọ́n yóò bụ ètò àbẹ́kùnmá kú màdùmájì hàn lẹ̀lẹ̀ ọjọ́ lẹ́fẹ́ lóhùn ma

bal hum fi shakkin yal'abun. ọ̀dẹ́yà pàtó àkìlẹ̀ ọ̀dẹ́yà àkìlẹ̀ yìí pẹ̀lú ẹ̀fọ́ ló kà yìí bal hum fi shakkin. sábẹ́rẹ́ sábẹ́rẹ́ màdé yìí kà ní kà ṣe ábí ajá ṣe máa kíní ó lè lè kú àdókò àtọ́jọ́ náà yìí. màdé yìí kà ní kà ní yal'abuna sáfù màtá wọ́n dé yìí kà ní kà ní máa gbé wọ́n dé òwò jẹ́pọ̀ màtá wọ́n dé òkọ́lé

yẹ́wọ́n máa ta ti sàmà o. ọjà ní kẹgbà kó yá lánà dùdú yé kàlà ojú ọ̀rẹ́ ta. bèdùkà ni mú bí. ọjọ́ dúdú máa ná dàjí la bí àkọ́jọ́ kí wọ́n ọ̀rọ̀ nílé lágbójá lẹ̀ fún dúdú pé ń kó o dúdú jẹ pẹ̀ kó yá má ní ká lérò gẹ̀ má ní ká lójú gẹ̀ má lè làwọ̀ gẹ̀ má lè ohun dúró gẹ̀ ẹ̀ kó dúdú òun atike gbake ya na jiki na lele omune na ama yege ukpa odu leta ki ma bi tetu bi ke yo ma ta ti sama o bi dokanin mo bi na'am yaghsha an-nas hadha adhabun alim yaghsha an-nas odu la ya pa ko le ma atike gbake te gbo ate gbo wo ni le pe lo wo ni ro wo wa timo ina ti halu ka kokodo bakma kama ake hada azabu na ali ikide nugu ide azabu iki awo kuma ka mele ucha na hunde ta amma ikide tuja mi be kuma ta mene la ya wojo ki ba te kuma ربنا كشف عنا العذاب إنا مؤمنون عليك بكما هو ذلك ربنا تكما ما كنا تنانوجو وكويتو دراما أكشف عنا العذاب ماذا أبو ذلك إليك يا أبو سامي maza bodu ma awuta maimon e. maza bodu fideki aja ma koro koro iho e pai aza bodu fideki maja ma lutu lolu gani abishipa adala azaba maza bale wa kama kina ya aka bala la ma yanu omele me kora o o du awa e ka mo de me amebo mele kuma o le degolo odinia adike gbadumede odinia lɛ mɛ ka omi lɔ omi alɔ mɛ nɛnɛ ka dze ŋlɔ ɔnɛ ekpomi alɛ itse ekpomi alɔ lolo mɛ nɛho ɛnɛ efɔ alɛ omi ma alɔ mɛ kai amadagba kaka yi ma omi edu kpɔkpɔ mɛ aɖo kumɛ dɔma dzomi lɛ mɛ dɔma kuma abu idzo bi yɔ ربنا اكشف عنا العذاب إنا مؤمنون láwọn àlùkò lè ikú kù wá ma iná múmi lùlà àmà ní ma ní owó ẹ̀kọ́ ìjọjọ́ náà fẹ́ yóò wé náà. أنى لهم الذكر وقد جاءهم رسول مبين. àbájá yẹn a màmá jẹ́ kó ma gbàgbọ́ ní yẹn a أنى لهم الذكر ẹgbàá màá náà gbàgbọ́ àbájá yẹn ẹgbàá odu alia bɛ kudu kwa na la lia mɛ itsɛŋu ide ha mo diwe kwa na n'ayi lele ekɔdzɛ n'ɛfɛ la rɔ mɔla onuliawe ka edzo dudu diwe eke atuna kamɛŋu ya wa idɔma tsi mɛ ama elele ŋu yatuna dza lake ɔdza lɛ ŋu ka mɛ edzo dudu ŋu tso dudu lɛ ŋu kpoo

yáànyá lẹ̀ kpan wọ́n fi xafi sùúr. wọ́n fi xafi sùúr. fọ́tà yìí ká máa fi sàmà wá. fọ́tà yìí ká máa fi sàmà wá ti wọ́n máa ń fi lárúbi ìlà màṣá àlọ́. ṣé ọ òdòdó pa òdòdó náà kó lànà lálẹ́ sọ òdòdó. kúmẹ̀ gbé òdòdó kó lànà lálẹ́ sọ òdòdó pa one of these of the people that my dear malaika is going out to travel láti ọ̀dọ̀ lẹ́kọ̀ọ́ ajé àdìgbà tí ọ̀dọ̀ lẹ́kọ̀ọ́ àgbógbó lẹ́. pàtàkì máa ń fi sàmà wá sí i. lákọ̀ọ́kọ́ dá mi lé mànàrá ẹ̀kùn àdójà lè méje máa ń dákú. wà máa ń fi lẹ́rù. láti ilé ìlú mànàrá ẹ̀kùn àdójà lè lẹ̀ máa ń dákú. ilà máa ń ṣá àlọ́. ẹ̀ẹ́dákùn máa ń ẹ̀ẹ́dákùn ìṣẹ́dákùn dàbí àìṣẹ́ náà èé

èkó anɔdze na tsi awa òkó anɔdze na ya kó anɔdze ami dodo tí ami bẹ kumatsi ami bó bibi ami fẹ tiɛ nɛ ehamɔ lɛ amalɛ òkó anɔdze na kó anɔdze ma yi. نعم أن لهم الذكرى وقد جاءهم رسول مبين عليك يا جمهما يا جمهما وقد جاءهم رسول قولوا يا جاترهما في جوجرما مبين إلى بلجوك بدا نورتك كرهما

وقالوا معلم مجنون nasuma ọkọla ta ka yi ọkọla bibi o ma ka yi ama ọkọla ma lẹjẹ mẹ ne tulu kọla kẹlẹ fana ka wa yi adimu tu idewu ọkọla do tasuma mo ti mu alẹmu ẹ kẹlẹ ta ka wa ta yi student lẹ ti e kẹlẹ ma kẹlẹ ya alẹmu ahabi ẹ nẹ ka dọ ma kẹlẹ wọn lé adu alọ lé ní ama lórí tí ọjọ lẹ ti ama wọn yi lẹ kàmẹ mọ wọn lẹ adimu ti kàn wa yi ni. mẹjọnú ayimu ẹlẹdì ìyọjọ ha ẹlẹdì ayimu jẹlẹkẹ kọjọm jẹkọdọ ayimu kọjọm adaba mọnyọmọtinike mọnyọmọtinike wọn kọ ma kɔ yi amalẹgba gẹlẹ wọn dọ ayimu yi lẹ ẹlẹdì mo ti tọ o ma fi إنا كاشف العذاب قليلا إنكم ọjọ́ ìfọlẹ́ ni alùpùpù ẹ̀bí lẹ́tà máa ọjọ́ ìṣẹ̀wò wọn àfẹ́ kàkí ní ó dúdú kì á kó tó já lé lẹ tíṣọ̀ gbogbo lẹ̀ Ma n'aka mànáka fò àmà kọ́lé ilẹ̀ ní àṣekè kíkẹ́ kẹ́ mẹ́wọ́ tó ní agbá rẹ̀ iná ká ṣèkúrò àdá àdáàbò dúdú kì á kóyún mọ́ ẹmọ́ lẹ̀ àdáàbò dúdú kì á dúdú àwọn má ga ní ká

ọjọ́ kíkà kó o mẹ́ mẹ́mú dàbí téèyì lámẹ́lẹ́ kpọ́ mẹ́ẹ̀dìmánì ọlẹ́hún kíkẹ́rẹ́ bá mi bẹ̀ ní israel adẹ́ lákàtí ló kàwé sọ́tù israel ọ̀yà fúlá ni wọ́n kọ̀dé iná ìlà bẹ̀ ní israel. ọ̀kọ̀bọ̀ iná ìlà bẹ̀ ní israel fílkìtà bìlẹ̀ tó ṣìdún náà bìlẹ̀ rúbì mọ́rẹ́ tẹ̀yìn wọ́lẹ̀ tààlù náà olúwa كبيرا وإذا جاء وعد أولهما بعثنا عليهم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الدين نعم. وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددنا عليهم بأموال وبنينا وجعلناكم أكثر نفيرا إن أحسنتم أحسنتم لأنفسكم أما وإن قلتم فإذا جاء وعد الآخرة ليسوجواكم وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة ولتدبروا ما لو وليتدبروا ما لو تدبيرا إن أسمتم أسمتم أتي ربكم أن يرحمكم وإن أدتم بيوتنا وجعلنا جهنم للكافرين حصيرا ọmọ akpẹjọ wọn dẹ yọ ekuru dẹ kí akuru tí agba dẹ kí akuru ìlà yẹn náà ń tẹlẹ gán wọn dà kí dẹ ìṣe ń lalẹ kuma ṣe ìmánà ṣe ìṣe ń lalẹ kọjá náà ṣe ma olùkọ́ ma dẹ̀ náà. lẹ́tọ̀ sídùn náà fẹ́rẹ́ rúdi mẹ́rẹ́ tẹ̀yìn. mẹ́lá kọjá nẹ̀ lẹ́kìdẹ́yọ̀ jù mẹ́lá kọjá nẹ̀ yọjọ́ bíẹ́ olùmẹ́jọ̀ lòkù. abẹ́lẹ̀ ọjọ́ nàìjíríà láti wọ̀ jẹ́ nàìjíríà mẹ́gẹ̀ náà. wọ́lá táàlù nà olùwà ń kẹ́bi rẹ̀. ẹ̀ẹ́dẹ́jì dágbé kì náà tabalẹ̀ náà. wọ́n ìjà àlùkò rẹ̀ jẹ́ olùdó lè àtúnmí hàn ní ọjọ́ pàbíẹ́. bàásánà alẹ́ yìí mọ ìbàdàn lẹ́nà. wọ́n àmọ́ ọgá kùmàjà máa dùn kùmàjà náà lájú tùmẹ́lẹ̀ yà olùyíbáàsì ń ṣẹ̀dí ìrìn. àjọ Fàájìmọ́ gbogbo gbogbo náà kalẹ̀ onímẹ̀ kalẹ̀ tìmtìmtìm. Wàká náà wà Adam Màfúlá. Àti lálùkùn kàámẹ́yìn alùpùpẹ̀ mẹ́rẹ̀ ló kọjọ́ mẹ́hàdé ọjọ́ pàdélẹ̀. Wà Adam alùpùpẹ̀ kò jẹ́ wà ثم لَدَنَّا لَهُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ أرجو جبل كرب مَا بلل تسمع رب يجي بدكل كامي بيت يجي لك ربنا أكشف عنا العذاب إنا مؤمنون ما تلقوا رجعي ما فوت يجي دي ọjọ́ wẹ mú kápò wa ma ọjọ́ wẹ hàmà lẹ́yìn omi tákọ̀jọ́ náà fọlẹ̀ mú kápò ma túmọ̀ àdàdà náà lẹ́kùn lọ kàrẹ́tà ọjọ́ ní gọ́ọ̀mẹ̀ntì má bí wọ́n mú dàbí wọ́n gẹ̀ náà. wàá ń dábìnrin náà lẹ́yìn bí amuwaali wabanina. olu kí mu dàbí o alina ahun akisara nafiira. àwọn ọmọ ọjọ́ jẹ́ máa bí a mọ̀ máa jọ máa gẹ̀.

títí mẹ ẹyọjẹ mẹmọjọ dúró katiti mẹmọdọ múná adẹgbọ kọjọ gẹ ní àtẹ ntòlè àwọn òsìkò mẹjẹ nyọlẹ ojú kọlá mẹtọdún ọlá tí ọlá mẹjà mẹlẹ yìí dáhùn. وإذا جاء وعد الآخرة أما إن مهان بجنة دي كالكوري يتسالى لنا واكي يا نواك بلو لكي ليسوء وجوهكم وليدخلوا المسجد كما دخلوا أول مرة وليكبروا ما له تكبيرا ما وقع وليكبروا ما له تكبيرا أوجو ما والدي بودي أمي جيبوجو أما دمجي بودي أما ورمجي با أبو جيبو مجي بودي ريوكي

وجعلنا جهنم للكافرين حصيرا جهنم قدامي ومدو يوم نبطش البطشة الكبرى إنا منتقمون يوم نبطش البطشة الكبرى wana mamu ilile ame kuma muma rodu ne mi shawo yi kakare da daba kuma se ma rodu ne mi yi kakare jama to adakọ kurodo pe ọjọ na ye ọjọ na ti lẹ bu tisiru bọtọsẹta lukubura naa. iná mùtẹ́kìmù. ọyọ́bọ̀tọ̀ òun jẹ́rẹ̀ fún na bí òun kà má ma kó tẹ̀ òun gbégbé lẹ̀ iná ọdún kuma nẹ̀ dọ̀n ọlá má ولقد فتنا قبلهم قوم فرعون وجاءهم رسول كريم فتنا قبلهم قوم فرعون abẹ́rẹ́ gbàgẹ́ màkàkà yẹn bá mi bó fìràwọ́n àdọ́gba mẹ́gídẹ́ mẹ́wàá yìí amẹ́gídẹ́ mẹ́kàkà yẹn bá níbi sọ̀rọ̀ láwùjọ àdọ́sọ̀rọ̀ máa bá jọ yìí wọ́n jẹ́ lọ́fẹ́lẹ́ wọn ti kàkà yẹn bami ko firawuna dabe wulu kun bɛ je wana ka kaya bami n'u ka bɛrɛ kɛ naam. wàjà ahun rasulun karim. o ka kɛ gba k'olu cɛ kìtì di ji ma o jale de musa ale salam kìí a kɛrɛ kuma ta kuma kɔ gba. naam. ana du ilayya ibadalayi inni lakum rasulun ale yi sari fana mi tu dza ko abɔ ma no yi dza wa edigbo ana du ile ya yi ba da la ama dɔ ma ra ra rɛ mɛ lɛ mɛ ma ko ma na ra nɔ yɔ mɛ ama dza ra rɛ mɛ lɛ tsarɛ mɛ du kpɛ kuma rɛ ile ya yi ba la ma ma lɛ tuma nɔ mi. gbogbo ŋun alóso jáde ọjọ kuma nana lọjọ kìí ma ọ̀nà yẹn ni gbẹ́dọ̀ ọ̀hún àjẹ ẹnu kìí kìí wá dé omi kàtúkàtú omi ló lẹ́lẹ̀. ìní lakum ẹnu òkìlẹ̀ náà máa náà ó rìn ìní yẹnu na òun tí وألا تعلوا على الله إني آتيكم بسلطان مبين كان موسى عليه السلام يعني هو فرعون أقام يتقول وألا تعلوا على الله ما كي جاكم أن يجاكم وجون ولا كدكم نوايي إني آتيكم أما كي جاكم تبيجي كده كبا مقبونو ولا كونا ما يعملوا بايي إني آتيكم بسلطان مبين àmọ́ àti kàmẹ́ yìí mú àjẹ́ abájọ yìí ìní àdínkù. bíbí sultani mubi. wọ́n á ní ìwé jẹ́ kí á bìrì ju wọn aṣọ àmì kàmẹ́ màjálẹ̀ àkíní ìṣó ńfọ́lá ńfọ́lá yìí lò kẹ́ni kìtùmẹ́lì ẹlẹ́kọ̀ọ́ wa náà. وإني أذت بربي وربكم أن ترجموا láti ìràwọ̀n àgbàlẹ̀ bí musa alẹ́ ìsàlámù yìí haruna ẹ̀dá mi méjì pélé yìí àmì mẹ́ta pa mẹ́mẹ́ bọ̀ tá ani kun sali fɛrɛ nya ma kide ye sori sɔ jɔ ma ma ti dagba kiti tso ŋu kati kɔjɔ du di mu tsi tɔgbɔ do du nya yi le taki sora ɛ taki ka lote sora tu sora sora awo na na ka ne kuta ki lɛ lɛ ni ta ha sa ila. wala lɛ lana jacalana ka amina masajuni. sora tu sora yi o yi dɛ taki sora awo ni uwe musa.

kìmá tí òun kò jìbìrà náà kò wù yín. lẹ́lẹ́jà alámúnáka àmìnà lọ́sẹ̀jú ni. wọ́n mú ẹ dunate onyoga pé àmọ́ àmọ́ onyoge òun onyoge òun èkì jọ underground onyoga bìrà ọ̀nà àjọga ga ìhàlẹ̀ ìdẹ́ kíni wíńdò. ọ̀nà ìyàdí na ọ̀nà ọ̀nà ètò ti ọ máa je máa ma ọ lámà ma máa fìràwọ̀nà jẹ́ra láti lọ́dọ̀ ìnà lè láyé wọ́n ìnà ilẹ̀ ìlànà fìràwọ̀nà adábàwọn tí ọ̀bọ̀ ìtì ọjọ́ náà yẹ. oyin náà dùn oyin náà dé wọ́n ní ìyá ní mọ̀tà kí ni jẹ́nkùẹ́ má ìbénu jẹ́nkùẹ́ ìbénu jẹ́nkùẹ́ mọ́jọ́ múlẹ̀ gbà gbogbo pọ̀npọ̀ ní tí ọjọ́ lẹ̀ wọ́n adùn ẹ̀ná tí àmì ẹ̀ oníkà wọn gánà gánà gánà lẹ̀. ẹ̀rẹ̀ rẹ̀ kì í adébùtà jẹ́mọ́lá oníkà kìfìrà ọ̀nà nẹ. lákàtúntà kójọ jẹjẹ ni ìní olùsèmíràn ti wọ̀rọ̀ tuntun omi na tẹnu kọ́nà kúmọ ọjọ́ tuntun tó yẹ kí àjọyọ̀ àmì náà. àǹtẹ̀rù jù mú un. káàmẹ torúkẹ́rẹ́ ìdíkú tàgbà dé òun pa mẹ káàmẹ mẹnu páyé mẹnu kiri òun kóló náà tẹ òun yóò gánà ọ̀gánà ọ̀gánà lẹ́nu. wà á ilẹ̀ tó mi nù lìyà bá a tẹ̀sí lù. ìjẹ́ kàmí má yẹ ìdìmọ̀ ni ó ní àmì àkọ́nà òkè yìí kàmí tó náà tún yóò gánà ẹ̀rẹ́ ti <laughs> ìjẹ́ kàmí

ɛrɛrɛ ale bi musa ale sara kɔda arabaw saki ko duma de kɔ jɔ nɛfɛ yɔrɔ de ko bi tso dun ka kini. anaha ula yarɔ bi abi bo kiri ye kɛ kɔɲi gbɛrɛ ma yɔrɔ ti fara ɔna gba mi di o. kɔn mujirimu. a bɛ to ne ni wolo ma se ma se nɛ dɔn kun gɛn kuma ka ye gɛn kuma ka ye gɛn nakɔjɛ lɔbɔlɔ ka ne kun ta ka kini. fa asiri bi ibadi laylan innakum mutaba'u. idaba na wa musa ɔgɛdza etsi ama mɔla wa lɛ ama alu kuma nɛlɛ lɛ ko kuma noe alo lɛ ɔmɔ lɛ ma da ma na dari o ni fa asiri bi ibadi laylan ma ma dun ko o dun kumɛrɛ ɔlu lɛ ka go. innakum mutaba'u. asiri awo na ma la mu ni lɛ idze kumɛ kɔ ne kumɛ lo. innakum mutabauna ama kwatu me jawa kuma pamele mena gomaleki ama ehe na pamele abida buwo magnete o eja kia mejaje ya kpaka nyuma de na واترك البحر رهوا إنهم جند مغرقون مكبجرو أمي بحر ماني omi lɛ yamu nanyi bi wome mɛ la le wo mi lɛ laafia mɛ to mi lɛ nɔ kì adagota bɛ lɛ wòdi mɛ tsɛli ga kó ewu ŋkpa mɛ omi atsɛ dagota bɛ mɛ ane yake na bɛ gbegbe lɛ ke ame kodo ŋkpa omi are ni kpɔ tsɛ gbakama li ewu inahu. jundun muguraku. amalade akpa kote ŋu lɛ inahu jundun muguraku la amalɛ tsami amɔ dze komi la wa mama yi.

kamta da ku mana ba ma ye jumbo mi yanki kala kuma da ke amma ce jumbo mi ma ce no amma uwe ku e to nei ti ce ki jana bala kala ko e e wo jumbo mi bodo we kamta da ku min jannati ti we wa mo ku kuma tono uchu ma ce bidi ande jo iki male ne ki agwa ke akpa ma ce ko ma jo iki male ne ki aja ke amu je wo ku ma chaka ma jo iki male ne ki aja ke kamta da ku min jannati na'am wa uyu amma jima yìí kùmà kójọ kàmẹ́jà jẹun kùmà nẹ́ kùmà mú kùmà jẹ ẹ̀jà jẹ ayọ̀ láìkì má lẹ́nà kì á mú kùmà tó yà tó bó jẹ gẹ̀. ọ̀gbọ́dá nìgbó kùmà náà lọ́jà ká lẹ̀ má mú dàrí òní bá a. wàzúrú ìhun àmàkàmí kẹrí. wàzúrú ìbámu olú jẹun ma kùmà kó jẹ àkájọ òjẹ́ ma kùmà tọ́ jẹ àkájọ òjẹun jọ báwọn ọ̀fẹ́ nílé lèlèkì fìràwọ̀nà wọ́jà gbẹ̀tẹ́ òun ti àná yìí agbẹ̀tẹ́ fìràwọ̀nà tẹ́yìkì fìràwọ̀nà àwọn ọlọ́mọdé àwòyá gbẹ̀tẹ́ rẹ̀ gẹ̀ agbẹ̀tẹ́ ìdìbò akpata kárùn àwọn tẹ́yìkì kárùn àwọn ọlọ́mọdé hama na kí adọ́mọkẹ́ ayé sẹ́kẹ̀tìrì ẹ̀ṣẹ́rì kí akanwó kí adìlẹ́ àná kọ́dẹ́wọ́n bíbí yìí òun tẹ́yìkì òun ti tíbọ̀

كذلك وأورثناها قوما آخرين وأورثناها قوما آخرين saki ma bom le kua wogun jɛ wokɔla kitulu tsaka ale musa kpami bom lɛ alukomi lɛ mako tsaka lɛ saka mamuta la mɔki wodze bɛ ɔna de tsa do amma gojo kwadila yi allahu akbar wunge kama wata doka jela yi nyama wajela yi amma gugo moki كذلك وأورثناها قوما آخرين نعم فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين ọjọ́ kẹrin kò ṣe bí ṣe kẹrẹ̀ fún máa ọgbọ́dé ìhòòhò ṣáká ọ̀pọ̀lọpọ̀ yìí òjàká bẹ̀rẹ̀ àwọn amákàlùkù ìkújà náà lẹ́ mmanya ìjọ kékeré mmáyé bẹ̀rẹ̀ àwọn àjẹbí stéètì steeti stéètì òdùbùkà òyìn lẹ nke stéètì ńṣe òdùbù lókà gọ́ọ̀mẹ̀ntì ńṣe òdùbù mẹ́wéjì ọ̀gbọ́dún máa gbá ẹnẹdúgbọ̀ tẹnẹkẹlẹ túnúbulẹ tìmọ́tọ́ tògúdú tẹ̀gírí tẹ̀pọ̀ tsaka ìmátsàmẹ́wọ̀ rẹ̀ bàmí ki ne du ki bono bot ma chaka ama a ma ba che ko che ju le bu male e ju ama che ru le ngi o ma ma wu ro to fi ti malu kamai aya bala ne che le o che le ko le ti pa male ki che ki chu ja le bu mu le ki cho ami bu mu le wa be ti pa mai ki na ru ko ja la mu wo ta che me cha cha ja ma

ande ma o de koli da ma ma do mo ge wa ma bakat alaihim as-sama'u wal ard na wa ma kanu munzarin aka ba ge da ma do ko le ba ge de wa ma kanu munzarin mala fi ko to ma kuma ci tuban rauna kirika kini wa ana min al-muslimin wa ya la fara ni imalu o ko lo e ko Na. ولقد نجينا بني إسرائيل من العذاب المهين ولقد نجينا بني إسرائيل wòtí àmì bẹni israẹla yọ mina la azabi muhiri kó azabi atu kataki firawo na ti ma yi ẹmọdé ba atu kataki firawo na ti ma suhanala ìṣẹ̀wọ̀n amọ̀ nẹkẹlẹ́ ma o dùgbò mẹ́gbẹ̀jì firawo na lọ bẹ lọ́ba yìí amonobile ma mawo ma mu ama madowu ba ama madowu ɔdze ama madowu etu amɔ ma ma ama madowu itseliga ma adabatsu katakura la lukɛlɛ kuma lɛ tɔwɔdze lɛ fɛlɛ wo ma bɛ ne israɛl ayɔ kpe adabi atsu kata lɛ iwɔ wo ma yɔ kpe adabi atsu kata kidu kɛlɛ bi israɛl na yi tí a ma kpa israɛl na ma do ma tɛ dzi la ma yɛ. من فرعون إنه كان عاليا من المسرفين إنه فرعون مليلة كان عاليا من المسرفين فرعون كانوا يجيب ìmójúlu dáko bí kí abẹ́jú dáko yẹ mínà lùmùsílì bí iná dé àbíbé kùmà gbẹ̀wọ̀n dé àbíbé kùmà panẹ̀ jẹ́ ọ̀jẹ̀ kùmà lùmọ̀jà yẹ bìrì. ولقد اخترناهم على علم على العالمين ولقد اخترناهم على علم تاكي إيه يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون amma da wuli a bani isra'ila ya lamu na zahira minan hayati duniya ẹgbẹ jíge de duniya kìlẹ màtí nùmà ọjọ dùnmà yìí ama nùmà ló kuma lè kuma tsi àjàkẹ wà tí a dùn lé ama nùmà ló kuma lè kuma tsi kúkú kẹta yóò fún ama nùmà ló kẹ lè kẹtọ eye moto ama nùmà ló kuma tsọ kọjá lè ama nùmà ló kuma tsi moto dzodzodzodzo ekele ọdọ kìlẹ mẹrika yẹ lẹ kìlẹ tẹsí dẹ ilé gba eke anáwó ẹnẹ dẹ ẹdze kẹsẹ ọmọ yi kẹ ha ẹnẹ tó kì ee ìgbésí pẹ ẹdí mi bá kó fa ọkà má dé evolution kó má do abájọ ẹ ẹdze kẹ gba gẹ ilé gba tọdọ eke anáwó ọdọ àwọn ọdọ eke awọn ẹsẹ kọdọ ayé lọmọ yìí kò má kó dza náà abájọ yìí má ń dáná bẹ ẹdze kẹ tọ làgbé ọjọ ẹ má títí mọtò ká mọtò lẹ ìṣàlẹ yà lẹ ewu misali tẹun amẹjọ yìí moto alalẹ ojú mẹ sáàkì anamánẹ tí àtsọkọjá lè ṣe ní. yà á lè mú na záhírà ní ìlànà àyà ti dùn ní ẹun kìí ṣe wọ́n yóò tún ní a yà yà yà màṣíìnì lẹ̀lẹ̀ a máa jẹ́ nǹkan. wọ̀hún máa ní láàkìrẹ́ ti hùn kọ́ àfìlú. a máa jẹ́ nǹkan fún kábàtì ọjọ́ náà wọ́hún máa ní láàkìrẹ́ ti ẹ̀ kìlú gbé ọjọ́ náà alùpùpù lè kuma yọ gbóhùn náà gọ́ọ̀bì lónà alùpùpù lè kuma sí kọ́lọ́mẹ̀ lè mú atálẹ̀ náà gọ́ọ̀bì lónà má mi lẹ́n kákọ́jọ́ náà ó ná tùrú máa yìí ọjọ́ kí Ala ilmin ala alamin. Ọjọ́ ìgbà tó ń sẹ́kù máa yóò dún ní ìwúrí túmọ̀ ilé.

ẹnna nàìjíríà ìtì àmọ́ ọmọ ìdodo kìí aṣọ òrùka yẹn nàìjírí àmì ẹnẹfu jàmádú àmàràmàjì kàkàlì kẹkà bẹ́ẹ̀ yẹnni tsẹ́ ńkú máa hẹ́ wọn mẹ̀mẹ̀lẹ̀ tsi ẹ wọ́n ti tsi kọ́ lè tsaka màmá ni ke yíyún wọn dza nẹ̀ máa ń tèmi máa ata àmà máa ni ke ma àmà mi máa tẹ̀ mi èmi. inna lillahi wa inna ilaihi raji'un ọjà tó gbélé ẹ̀sán balẹ̀ ọjà yẹn tó lọ bí màá yẹ dúró ayé pẹ̀kọ́ ẹ̀yìn máa ń lẹ́ àwọn gbéjà gàtí ẹ̀ lọ́wọ́ wa. وآتيناهم من الآيات ما فيه بلاء مبين وآتيناهم من الآيات ọjọ́ ìbọ̀lọ́ ṣe mọ́ bọ́dá àmójúwe kumanumọ́jọ́ àmàyà kumanumọ́jọ́ ìmúdùmá tóbi kìlú ńlá àbẹ̀rù méjú àmójúwe lẹ́jẹ̀ kẹ̀kọ́ pàjáká. ما فيه بلاء مبين.

kule wa ma nahnu bi munshari haka mna bioja ni zai kumada kwa awe kwa ti muhammad sallallahu alaihi wasallam ina haula al kufar ama kafiru yewe kidege la yakuluna ama ta kanyola malu kakini in hiya illa mautatuna lule webo weka kukwa na ojona eledo mo kumala da makwale ile ile dudo mo in hiya ika majo eche ngule ile ila mautatuna lule je ukuma kama kujo dule uku kamalika kuyo bila macha kaku amado madabiri ho dunia ta na wa maana hanu bi munshari amado yi wa maowa ela kuma ku kuma jo male male ku kuma madi male ku kuma madi abela mana re ni o yi wa maana hanu bi munshari na sisi ama kire ye ni wero yi madama kwa no jona chama juliana amakagre ka jo ti ba ti o فاتوا بآبائنا إن كنتم صادقين ما جولي دي كوروني هاي كان كوليكا ما كايك ما جوبتا يجين ومحمد صلى الله عليه وسلم فاتوا بآبائنا أما تاما يبلي بلي لو داملي أكما فاتوا بآبائنا إذا بلي أما تيجي إمو مالكي داما تاما يبلي وان بكا ما كده يا مالك ويا تاما يا مالك يا تاما مالك lágbàtà mi gálà ló kò máa ṣe ń lọ́wọ́ dọ́là ọmọ àti ọmọ ọmọ abí ti sọ gbogbo fi náà wúlò aláàtì méjì yàrá kúlíà òdu lẹ mẹni màá nàbọ ẹgbẹlẹ wọn ẹgbẹlẹ wọn nàbọ yẹ máyà ẹgbẹlẹ wọn bọ pàṣẹkà mẹni ẹhùn síkì alákúlẹ ọ àtàyà bẹẹ dọwà yìí mẹni wọn abẹ dọwà yìí kí ó kó wọn abẹ yìí àmọ mánìkì dóbi àti ẹlẹgẹ ní takùn wọn lọ mẹni àtàyà. kidoa omei kidoa iye kidoa to iha yomuna iniha ya hayatuna dunya namutu namutu wa nahaye wa ma nahanu bimuazzabin bani kude yo dunya kide che ondo ele che che kamale ku ama ku nahaya ama da bido ma yo dunya ge iha yomuna o iha yomuna we no ma yo liko na ile daha ima che che mu na janu kula ma ku pamanu awutia gbɔ dɛ ama ka yi tɔ bɛ dɛ nu nɛ wa di ale wa ale di a ba yi la paatu di a ba yi la wɛ ma ma ma gbɛlɛ wɛ ma ma lɛ kɔ da ya ma kama. inkuntun sɔɔdiki. ne ye jɔkɛ ma mɛ ka n'a jɛnɛ fɛnɛ ni ale sɔlɔ la wa ale kɔ sɛlɛ hɛn di ma kuma kódà ma a máa kọ̀ látàwọn máa kàkí ni. àhùn xayiru nam kọ́ọ̀mù tùbà ẹ̀ń wàlàdì nàmì nkọ́bìlì yìmú àhàlàkànáhùn ìnáhùn kánú mújìrìmì. a máa kiri màjẹ gbìtẹ̀lẹ̀ màjẹ mọ̀lọ́lá kó màjẹ lójẹ́gà mara lónìí tsọ́jọ́ kó àhùn xayiru àmà gbìtẹ̀lẹ̀ tùlẹ̀. àmàjẹnujẹ gàtulè àmàmẹjùmọ̀ra lórí jẹ ọjọ́ tulè. àǹkọ́n tó bẹ̀. ẹ̀ka ni ìbò tó bẹ́ tó bẹ́ yìí tàlẹ́ bìí ti alẹ́ bìí kẹ́kẹ́ òun yìí. òun àmì ìgbé òun mà lábọ̀tẹ́ ọ́ọ̀lì alẹ́ rọ kìdẹ́ ní nẹ̀nẹ̀ kàmárì nàdàbí tó bẹ́ yìí àmì ìgbé kìdẹ́ yìí mà nínú ìjìmá yánni bí lọ́wọ́ fẹ́ tó lọ́ọ́ lọ́kùnrin ṣùgbọ́n tó bẹ́ yìí mà ètò bẹ́ tube ya alejọ na ma fọ ma kí agbọnyọ abẹ kí fọ o ani dọjọ ma ya alejọ na ma mọ kẹtẹ ma fi anyi ẹ ọjọ lẹfẹrẹ ni káyà bi ma na mọ ha o. mɔdze fana ame mɛte ɖe la lɔ alebi sɔlɔ la wa ɖe wɔtɔ la mi ame yɔtu la bɛ abe abe ka mi boto bɛ yi ke naa. walazi na mi nkɔbili yi. wáyé wa lɔ ba mi boto bɛ yi ke dɛ yi. ahalakana hu. alukuma ralu tabali alukuma jijiya tabali alukuma da bi ku ka tabali ahalakana hu muhammed la tubatubɛ. naa. ina hun kanu mujirimi. a ma ne ma ko السماوات والأرض وما بينهما لاعبين وما خلقنا السماوات والأرض وجعل بيك إقبانا كده وشناوي وجعل فلاني وشناوي تدعون دول لاعبين وما بينهما فو بعد كده بعد وجعل بيك إقبانا لاعبين أو بيعتين mẹgbó jáde lórí àgbè mọjú tẹta mẹrọ ọwọ kàdá mẹrọ tìlú asẹlìn ẹsẹ ẹnjú bọ kàgé kú ẹsẹ ń gbó ɛdɛ ele kɔ kuma ti do ŋgo du kele haram le kaga ele kɔ ti amɛnɛgo avɛ ti amiworo avɛ ti abe kuma do dɔdzɔ du nɔ kaga avɛ haram le tsi tɔdɔ ɔdzɔ ɛfɛ lɛ bu kódza ne le ki mojima kume todza to ye ŋua tsi atsa nɔ kaka ɛni ye tsa kun todza le mojima to dun dɛ naam. ma xalakana huma ila bilhaq hmm. walakin na akisara hum la yaclamu. ɛni o tɔɔrɔ tsa le meje kpa ne gbɛn kita kpa todza le meje kpa ne le o tsa ŋu dolo ila bilhaq tí o jo tso tsi ɔ gɛ na akisara hum la yaclamu.

إن يوم الفصل ميقاتهم أجمعين إن يوم الفصل ọjọ́ ìfọ́lẹ́dọ̀ ọjọ́ ìkùmọ̀ náà dá lè dábì fún àyọ̀mọ̀lẹ́kìyàmà

ilẹ̀ ohun dúró kìlẹ̀kìlẹ̀ yẹ lọ láàyè ohun ṣe àdúró ilẹ̀ ohun dúró ẹ̀hún abẹ́ ìlẹ̀kìlẹ̀ gbò lọ lọ láàyè ohun ilẹ̀ náà. wàlá ahùn yìí ń sọrọ. wọn là ń kùmà dàtí gbogbo kùmà dúró ẹ̀ lọ láàyè màlẹ́ má ní kí tàbí bọ́lá máa ń. إلا من رحم الله إنه هو العزيز الرحيم إلا من رحم الله aleyhisalalahu aleyhi wa sallam yẹn ni mẹ́nà bí eyi wọn bí ọjọ́ mẹ́nà bí ọjọ́ o tòdú eyi wọn mi ọjọ́ jẹ̀ nàgbàlá ẹgbàdún bíó ẹbí ẹwọn bíó rẹ̀ ọ̀là méjì bí ọjọ́ èdè kọjọ́ kí lé eyi wọn mi tòdú ọjọ́ lẹ́fọ́ lẹ́ni kí nẹ̀nẹ́ dúkìá yẹ ọjọ́ náà ilá mẹ́rẹ̀ yìí wọ̀ la tí ẹ lé kọjọ́ lé eyi Innahu huwal azizur rahim. Ìmáyé mi ọjọ́ innahu huwal azizur rahim ọjọ́ tí wọn náà gbẹkúgbẹkú ṣe kí adùrọ̀ ẹni dúró kìlá bọ̀ rahim at the same time rahim ẹni tí mo fi jẹ́ àmì mú mi ni wakana bilimu mi ni. wakana bilimu mi ni na rahima. ọjọ́ ẹni tí mo fi jẹ́ àmì dẹ́kun àjà mi mú mi ni ọjọ́ kuma ọtọ́ rẹ̀ náà. inna shajarata zakum. alẹ́ lè àwọn ọjọ́ fọlá ni inna shajarata zakum ọ̀làwọn tọ́gbà yìí àwọn atákì headline ọ̀dọ́ ikabele bla ya kati kpere oye bla inna shajarata zaku bakele oli zaku oli zaku mi amal kide ta che kamalo te zuro mune kojo describe kojo tiji oli zaku mu to te zuro tu safa adalika khairun أذلك خير نزلا أم شجرة الزقوم إنا جعلناها فتنة للظالمين إن شجرة تخرج في أصل الجحيم طلعها كأنه رؤوس الشياطين فمالئون من famaali una mina halbutu. ìbọn kékeré ìbọn kékeré famaali una mina halbutu atakbir. n'aka he kò jẹta. ọjọ́ fọlọ́ ni azalika khairu nuzulan. alukọjọ tí o lé alìjẹna tí o lé alìjẹna alìjẹna kùdéhùn dẹ alìjẹna kùdéhùn dẹ alukɔjɔ wo di alijana lɛ o wo do ɛŋu amubɔla alijana kiri wotsi woli kpatsaka yi srɔtu safa ti kakili ayi helile kide ne yani aljanna ko mutuli bola kide woni ha azalika khairun nuzulan aljanna la nyo kimuduru ne ojo na kẹtukọlọ mẹmẹlẹ kẹnaru ìwọn na ń. tàn ọjọ kọtíyàn kẹwẹdọ ọjọ dùkàtì kẹdẹ de na one kuma ti zẹkù. إنا جعلناها فتنة للظالمين akanyelele azabaleleje lizoalimina wamena alaji àbí kùmà dẹ̀ òun náà dẹ́gbẹ́ pọ̀ ọjọ́ lẹ̀. iná ha tẹ́kẹ̀rọ̀jù fi asúlẹ̀ jẹ̀hí. wọ́n lè dìde kàkà yìí gbogbo mẹ́ma kọ́ lè dìde ọjọ́ náà fọ́lẹ́ ní iná ha oli zakumu kidai takharuju min fi awu oli mi tsọ̀tsọ̀ ẹ̀wọ̀n náà kò nù à yà kún àmà olè kìdá ẹ̀jẹ̀ wọn náà wọn ti gàdó fò yìí kọ́lé bíbí dẹ́ yìí kì á ti wọn náà olè ọmọ ẹ̀mẹ̀lẹ̀ dẹ́ yìí ìnà ha yìí ọ̀gọ̀ kule ya nana ya ya nemi la ya roge ayo se roge haya bal uha ka annahu ru'usu shayatin una uti fertilizer yo lize kumlai ya nana ya nana na gogo ya nemi ya ro oye bola ni tal uha e ro lize kumlai ka annahu ru'usu shayatin e wuli dago je dili láìla ìlàlà ó máa dúró nẹ̀ jẹ́ ọjọ́ náà yìí ó nẹ̀ àti kàmá ìkíni ẹ̀dókùn máa dúró nẹ̀ ṣàkàbìrì lẹ́kọ́ ó máa dá kábìrì lẹ́jọ́ ọjọ́ náà ọjọ́ kìlọ̀ ọdún yóò máa. فإنهم لا يأكلون منها فإنهم لا يأكلون منها ما جيجي ما كيكو ما جي لا إله إلا الله إنهم لا يأكلون منها ọjọ́ ìbára ni wọ́n láàyè má jẹ́jẹ́ má kékọ̀ọ́ maje yake ku famali una min halbutu yo maje yake yake ku bi je digala ina fi yewu o fo di bo ehe ela nye ba pe ni famali una min halbutu maje yake ku tọmúdà bí ọ kà ti zẹkú. iná ṣẹjẹrẹ tẹ zẹkú. wọ́n yẹ fọlá ní olú zẹkú kùmà kàwọn mẹ́yìn. bàámu àfihàn. ó yẹ wọn àbí bẹ́ẹ̀ kùmà àmì pé màá gbódì ò lébi tse tse ò jẹ́ ẹnu yìí màá kà á má kẹ́ wọn abẹ́ yàn nù màá gbódì màá tse màá jẹ́ dùrú mẹ́jú títí ọjà dùrú nù màá gbódì ò ẹ̀hún tì rọ́jẹ́ ju kí tse dẹ́ kẹ́ ó tse mẹ́ àbí màá lórí lẹ́ kù lọ́wọ́ má jẹ́ yìí alámàjẹ́ nàmi nàná. كالمهل تغلي في البطون كغلي الحميم. قولي تقول لك أكيد أنا كي جدا ربو ìṣèlú omi kẹlmóhùlì ìṣẹ̀hún kì í yọ ṣáká omi òun kì alẹ̀. tẹ́kùlì bílbùkù ni. kẹlmóhùlì olùlẹ́sẹ̀ kì yọ alẹ̀ ìdábì kòròtà kẹlmóhùlì ìṣèlú pọ̀lì ìdábì kòròtà. àmọ́ alùpùpù náà dọ̀rọ̀ òun lẹ́kì yẹ́gìlì bílbùkù kòròtà ẹ̀yọ̀ òun lẹ́ màá wọ́ iná ẹ̀rọ ìfimá jáda ó ní òun máa ń wáyé ikọ́ kuma kuma mọ́ iná kuma gbogbo yẹ sọ̀lẹ́ bílí bùtù ní ìlànà ìlànà ìlànà ìlànà ilé kò kóyọ ẹ̀rọ léwu iná rọ dẹ́kun kómi abúlá kómi arọ tọ́tọ́tọ́tọ́ lẹ́ yà tse o máa yẹ dẹ̀ ọzọ sọ̀lẹ́ bùtù iná nà iná rọ yẹ náà nà lẹ́ abẹ́lẹ̀ yà yẹ nà yìí náà. kùdúhù fàtìlúhù ìlà sẹwà ìlìyẹyì. ẹnẹ kuma lórí zẹkú mò ń mọ gbẹnẹ kuma dégbò zẹkú mò ń mọ gbẹnẹ kuma domi zẹkú mò ń mọ yìí láti àkùà àtúrò wẹwọlẹ ta òkùà lẹlẹkì kòlú lakọjá dọdọ amalaka ma wọn ń wá yọ bẹ. fáàkì lù. ẹ ma ń ma wó gbó ma wó di pélepélepéle ma wó gbó dọ́là jíjọ ma di di. ìlà sẹ́wà ìlìjẹ̀hìm. ìlà tó gẹ̀dẹ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ń lájẹ̀ yìí o má ní ẹ̀rọ zẹ̀kùmù kìá jẹ ẹ má epo zẹ̀kùmù kìá mọ́ ẹ má ní omi zẹ̀kùmù kìá mọ́ ẹ ni wọ́n dé ìsẹ̀wà ìlìjẹ̀hìm rẹ̀ ثم صبوا فوق رأسه من عذاب الحميم من يقول هذا بوجوجوجو ما شلي كوي يتقبلوا إن لدينا أنكالا وجهيما وطعاما ذا غصة وعذابا أليما إن لدينا إن لدينا àǹkàlà ń wọ̀jẹ̀ yìí mà ọjà fẹ́rẹ́ ní kọ́ọ̀là àdàbò jójójòjì ṣùgbọ́n òǹkì tọ́jọ́ ìpẹ́kọ́ kọ́ọ̀là àdàbò jójójòjì ìdúgbò ọjọ́ náà fẹ́ yọlọ àǹkàlà bẹ́ẹ̀ wọ́jẹ̀ yìí mà yìí mà. wọ́pọ̀ máa wọ́n ti za wụsịrị. Wa'aza banalima. Awọ gbitigbiti ọla ekele kumati n'abalị ihe waya ẹhụ keke ẹhụ ẹlọla ọmọ adé le nyi bàtà balẹ̀ tẹ yò ẹhụ tẹ wọlé na ele bọ ọjọ n'ẹfẹ yọlọ kẹdùn tó katitẹ kí lẹmu n'adé ọjọ ẹ ararọjọ la la la la muhammad. sallallahu alayhi wa sallam ọjọ́ kàyọ́ ọmọ yóò sí ilá ọ̀rọ̀ tó fọ́ wùlá ìka. wàmọ̀ yóò sí ilá àwọn rasúlù fẹ́ùlá ìkà máa làbí na ànàmà láwà aláìhìm mínà nàbí ìnà wàsùdíkì ìnà wàṣúhàdá ìwàsọ́àlìṣì. وحسن أولئك رفيقا ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ẹ̀hún wo ẹ̀hún kẹ́kẹ́ yà lẹ́lẹ̀ yìí bàtà bẹ́ẹ̀ gbẹ̀ngbẹ̀ng màtí ó lè wọ̀ ẹ̀ òun ti ẹlẹ́ omume

wọ́mẹ́ yóò ṣe ìlàhà ẹnẹ dúkìrà lọ́jọ́ tó yìí di ìdọ́jọ́ tó katiti yá jẹ bọ́n yá tsodin yá tsẹ̀kan yá tsodelen yá tọ̀gbán yá nyolibẹ̀ yá nyamọ rẹ bọ́lẹ̀ tsakan yá nabifan yá dòde kọ́lítọ́ba kọ́lítíya dudzagon inọ akpakati inọ kɔkpakati inọ egbunu inọ inumɔnu tsɔ kɔkpakati le tsɔ kɔkpakati inumɔnu. inomuna do moge abo inen tije jima eje ma bi yana en ewu na wodo moge o jojo jojo ta kala ine idun ma kuma ya do para ele ne duo mo ti oje ne bi lo katite o ti o mayo ti ila ai uwe ke je na lelele to aljanna juru ena yo ku adaba ola adaba le je botan ena yo ku un te ke boy te ke bo na wa wọ́n tù tí àwọn lè borí tí ọjọ́ bẹ̀ abẹ́ lè borí tí ọjọ́ yìí ẹ̀ ń tí ọjọ́ na wa kúbọ̀ ọjọ́ rẹ̀ yìí lẹ́ ká títí ìwọ̀n ẹ̀ dùrà rọ́jọ́ yìí ilé kíkya rọ́jọ́ yìí tsi tsaluka tsaluka tsaluka nyọ́tàdíya tsaluka bẹ̀ka nyala nù ilẹ̀ tiẹ̀ ń wé kùtì àmà ẹ̀ ń kẹ́rù aláwọ̀ akpẹ̀rẹ̀kẹ́ ràrọ́jọ́ ìmá tiẹ̀ anéjì ìnẹ̀wà ẹ̀dùnmúnẹ̀ ràrọ́jọ́ títẹ̀ ń kẹ́dẹ̀ anébi ràrọ́jọ́ ó dú ẹ̀ má dẹ́ kàkínẹ́ ní kí aṣèkọ́tì ẹ̀lẹ́bá níbi muhammed sallallahu alayhi wa sallam ti sunna sunna ti islam ti ma da shirka ci islamu ma da bid'a ci islamu ai ma da ci islam sunna a ce ba da gudu na ko إن الذي ومن يطيع الله ورسوله نعم لنا فأولئك مع الذين أنعم الله عليهم من النبي والصديقين والشهداء والصالحين وحسن أولئك rọ̀fíkà. ọjọ́ mẹ́ta tí àmì ìjẹ̀mẹ́lẹ̀ kùmàtsoli wọ́n hàn tún náà yà á tù sọ́tà balẹ̀. bùnà ìkàrọ̀fíkà abẹ́lẹ̀ màá ná tí àlùjáde yẹ lọ láyé màá má yọ bùnà yẹ tẹ yé kejì ayé lẹ. ọmọ yìí ń pè ńlá àwọ̀rọ̀ súnlẹ̀ wò. ẹ dúkì àlebọ́jọ́ kò ní sẹ́wọ̀n. fọkọ́dé fáza fọ́ọ̀zán àzìmá. kàní kàní ló fọkọ́dé fáza fọ́ọ̀zán àzìmá ثم صبوا فوق رأسه من عذاب الحميم n'aka tìmárì afẹ́ ẹjọ́ dúdú olí zẹ̀kùn ẹ̀kẹ́jì omi zẹ̀kùn ẹ̀kẹ́ta epo zẹ̀kùn ẹ̀kẹ́lẹ̀ ẹ̀rọ zẹ̀kùn ẹ̀kẹ́lu màwọn ó jì náà tẹ́wọ́ yé mu awo eh, eh, eh, ma ọ dzina se wo na dze nyi mui ke teke gbama gbawo aba dze tu ma tu fo kara ati takuma na do da boju wo ma ge ɔgbɔ do ɛŋu ze kum olo ze kum ti kpanyo la yi olo ze kum dɔla ŋu adzɔ yi le taka abili na ti na ma wo do da boju ma wa ne ɔgbɔ de tsaka le ma na iwon tere ni ezu ile dukiya mola ni edu kí wá jẹ tọgbọn edu kí wá lè kí máa tẹ ọ la wá. ìnà àbíláyé wọ́n ìnà ìlú ìlú àdúrà alámàjì ńlá mi nàná. àbíkẹ́ bàtà nílẹ̀ dọ́mọlẹ̀ tákì kó wá kwà èyí lè ayé kwà èyí

Wetere ka e kidnap àwọn ẹ̀ mma da tẹ́ oko àmọ́ abókùmàtsà mọ́ lẹ́yìn ọ̀la ma dẹ́dà dò má lẹ́ oko bókùmàtsà mọ́ lẹ́yìn ọ̀la ma tó kuma ńlá kọ́kọ́ ẹ má rè lùtọ́ ọ̀nàna ayọ́ ma. wúwẹ́ kẹ̀kẹ́ náà gbọ́ ya zó e ba gata ba. ọkọ kìlẹ̀ yìí ohun yà jẹ́ yà ló wí gbó yà mọ̀ yìí ọkọ. àmàlí wọ́n sáwọ́dà ń kà wọ́n bẹ́ sáwọ́dà tó wá inú gbó la yìí wé ohun yà mọ̀ yìí. tó ń kẹ̀kẹ́ àdìzò kẹ̀kẹ́ lẹ́ kẹ̀kẹ́ ló yé gàtà balẹ̀ lẹ́ ọ̀yà èyí ọjọ́ ẹni kì bẹ́ẹ̀ dúkùn àjọ ọjọ́ ẹnì kejì ẹnì kìí àjẹ mọ ẹnì kìí àjẹ òde kpọjẹ ẹdọdẹ ẹwọdún kùmà tí ó yẹ ẹsẹ tí mo bí mu ẹnì kẹta ẹnì kìí ìmájẹ àgbo mi tí anẹbi ti pẹpọ ìdè sákì aló ti gbẹlẹ múlẹ wọn apàdé ní dze máa ka ẹnu wẹ tẹ nẹ dẹ lẹbi súnà lẹbi ẹnáwó tẹ súnà mùsùlùmí kò ń tẹ àmì mùsùlùm sápàmì àmì mùsùlùm ee ìwà mùsùlùm àwọn kani wo etso ibrahim eti eti ke wodzi ibrahim kama akini ɔ ami ami woma bi eti wodzi wodo ibrahim gɛdi wodzi ɔtɔ no biro e. yi wodzi kuma gɛdi alo biro e, yi e kuma ekodo aka le bɔ wodzi kuma le mi do biro yi kuma ekodo aka ra bɔ إنك أنت العزيز الكريم إنك أنت العزيز وكتونك أنا بقولي ودك ما جكنا بقولي كريم كتنو بما كأشلا إن هذا ما كنتم به تمترون إن هذا العذاب وجبر مثل عذاب أجدائكم عزنا بالممي ما كنتم به تمترون ohun tí wọn mẹtẹ wọn á ti kà ní ìkànnì ìgbàgbọmọdé ó ti ní alẹ lẹ bàtùmá tó ní alẹ́ máa kájà fadọ́mọ mẹ́tì alábẹ́rẹ́ dọ́mọ àyè alábẹ́rẹ́ dọ́mọ ti ọ sórí máa kà yín lẹ fọlá máa kumana kì sórí tó àdìkẹ̀gbé lẹ́lẹ̀ ìṣẹ́hun kùmà múdu àjọ ní á èkìdá àjọ yà ọ̀lẹ́bí wọn dẹ́gẹ̀ ẹni abọ́ ẹ̀lẹ́ pátá ẹ̀ gbàgádé òbí ní alẹ́ mẹ́lẹ́ ọ̀lẹ́bí ìdí àjọ yà ọ̀lẹ́bí wọn dẹ́gẹ̀ inna hada ma kuntum bihi tamtaruna so abe kidai dabe una dojo kidu ati uma so oba ba jo naka ju ka mi de aljanna ko je kuma ati aljanna na innal muttaqina fi muqamin amin ojo ki ma o de ilẹ̀ lọ́sẹ̀ kìínà nàbà lè gbẹ̀ jẹ́ ẹ̀dọ̀ fọ́dẹ̀ ọjọ́ kìí ṣe wa àbẹ kùmà tó fọjọ́ kùmà lọ́jọ́ tó kàdé kùmà wọn lè múlẹ̀ adẹ́gbẹ́ fọjọ́ báyìí bẹ́ẹ̀ kùmà rárọ́jọ́ pẹ̀wé kàdé sọlọ̀ báwo alẹ́ sọlọ̀ àmúlẹ́wà àbẹ kùmà di kpọ́ ungele kumana dumai amin ungekijeyo iya fiti tres mana ashi uh, fit ya stress man mai da akini ya ta count ọkọ kuma do ya tun ama do ọkọ ka kuma ta kọ mọlẹ ya o ka tile ile lẹ ne yẹn to mọnitọ yẹn kaka tẹ yọ ọmọ yọ ìṣe yà ti tẹnọ ìṣe tsɔdɔ mɛlɛ ɛgbaka tsi yɔ take dabi tsɔdɔ mɛlɛ ma tsi n'ɛdɛ tsi ma titi ẹ̀kú rẹ̀ ní ẹ̀làdò pé òun ọjọ́ òjò wa. Bí jẹ̀nà ti ń wọ òyù. Ẹ̀jẹ̀ àlìjẹ́nà Màdé wà lọ́wọ́lá yìí, wọ́n òyù pàbò ní àlìjẹ́nà náà. Yẹ́lbàtú na mi ń súndù sí wa ìsàbàrà kí n mú tẹ̀kọ́ abìlí. Yẹ́lbàtú na mi ń súndù sí sákùmá kpọ́lọ́ máa fẹ́ òkò kẹ̀bẹ́kì. Ìṣèkò bẹ́ẹ̀ jẹ́ kìdáwó kọ́ ọ́n ní ayélujára. Òkò bẹ́ẹ̀ jẹ́ ẹnu ya mi jẹ náà ìjẹ bí oṣù ni àná wọ́n ìṣe bùrákì pa é bí báyìí èkè tẹ lé ìṣe wojú àmọ́ ìṣe rẹ fẹ́ẹ́lẹ́ títí ìdí bàjẹ́ ìṣe wọ́n tún pọ̀ ìṣe dọ́kà máa pàṣẹ ju ẹ̀. mo tẹ̀kọ́ abili. àkàtúntà wọ́n

tìṣẹ́tì ju e, onubilẹ̀ ìyá àlìjẹ́nà yẹ́nà onubilẹ̀ àlìjẹ́nà gbogbo òyìn ọ̀kọ́jọ́ tì wá gbogbo òyìn ọ̀kọ́jọ́ tì wá. wàhúrì nàcín kàmtàlì lólu màkàlù jẹ̀dá àmbìmá kanu àmàlù. ọ̀yẹ́ fọlá ló wúrò yìí jẹ́ kẹ́ ọ́ máa lé lóko àlùbíyà kẹ́lú olú ìlú ìdá bíi lówólówì ìdá bẹ́ẹ̀ gẹ titọ́ kùmà nyọ́ tá kùmà. kàánà òǹbà ibò mákànú. ẹ gẹ titọ́ kùmà nyọ́ titọ́ yó lẹ́gbẹ̀ẹ́ tí màá kẹ́kẹ́ sọ ìjẹ̀fẹ́ jáde ẹ tọ́lẹ̀ yà tẹ tì ó yà tẹ kàlà ní màkànú kùmà ó dè májà. àmà fàmẹ́ ni àwọn obìnrin àlẹ́ jẹ́nà ìjẹ́ màá kùmà ní pè wá gọ ọkàn ìdí òní ni èmi kọjọ́ òkú àkínní wá pé àlẹ́ jẹ́nà kí èpè ní àkìlẹ̀ àgẹ́.

alawa olóògbé alẹ jẹ la máa ké anyókè gẹgẹ ọnu yọm ké òmìnira yẹ yìí ọ̀rá yìí lè mọ̀ alawa àtúwà múnà dé sọ́ra kàdé wò ké. يدعون فيها بكل فاكهة آمنين. من مرتين إيه جوال جنالة min kuli faakiya ni ɛro li duku ɛma edo kẹtọ lẹ bẹ k'etsi dzo k'etsi dzo wẹ dọ yẹ lẹ ẹrẹ lẹ yà fi ẹtọ gbẹ tọgba tẹ eke n'ada bọ wọli tó kẹ kata kẹ dze nu yẹtò lẹ fi hami tó lè fa yi hadi ami naam. láyà zukú nàfi alimawuta ilà mawu ilà mawuta tẹlulẹ̀yà wàwàkẹ́ hùmà sábàlì yẹ yìí. àmì bá àlìjáná lẹ nabale da fomu nege la ya zufu na fi halmauta ma wa juku magen hmm, ila mauta ta lula ce kwe jo dudule akpa na aka ose ha ya katakara gboro ka ọkọ mọ ohun tí a mú ju ya bó nukú méjì màdé òtún ní èmi òkà jẹnẹkì alálótú náà yìí òkà làjẹnẹkì alálótú náà jẹnà yìí àmà ẹnẹkì alálótú náà kìtsẹnẹ bíbí kìtsẹnẹ ojégà àkànyàkì má dùn ọ ene mi mo mi ni ni den ti o ŋa fɔ ama ka mi gbele lɛ ami be kuma do ne tɔ na ila ama ne ko kele ta kuma do ne tɔ na papa le mɛ ma bɛ lɛ ima tsɔtsɔ kitsele yɛ nu tsɛŋu kaka biri mɛ do tɔ gba ìdè yɛ ɔna kaka biri akpɔ kɔn yɛ ki dɛ la òun nana ta alu mùsùlùmí akpɔ kɔn yɛ ki dɛ tɔ na papa le ebili lɛ ɔkayaki ma do adɔjɔ ki قال قائل منهم فأقبل بعضهم على بعض يتساءلون akọjọ ẹlẹgbẹ ọmọ ẹni alìjẹnà ìkọ lè bọ yìí lakọtẹ alìjẹnà ẹni èkì àtẹnìkì àdúrà yìí lakọtẹ òna takmalẹ ajẹ alìjẹnà gbé olùkàlìyà ẹtí lálùkàjọ yìí abẹlẹ anadẹ ọjọ kí ilé ti wà ọjọ mọ alìjẹnà ẹni tó yẹlẹ olùkẹwọn olùmí atsaka yàrá gbà yìí ní ìdí kàmalẹ ẹta tí ó lẹ kakumashi kakumashi kile kiashika chaka قال قائل منهم إني كان لي كريم adika bakaudhi udunya inika nali qarib jenu nukubi dika tini adogbe bibi ka kò wọlé ẹgba dúró. yakulu a ina kalami na musadiki. ẹlẹ kawo ka tètè wẹdi àti gbé kuma lọ gẹ wẹdi dẹ wẹdi o gẹ yọ ma wọn doko dẹ yín káì wẹkọ yìí ju kó ẹdá lè yé hedé lẹ nù abẹ la da kanyọ dẹ tina kanyọ tó kẹlẹ ma dúró o. أإذا متنا وكنا ترابا وإذا من أئنا لمدينون wòtí àti ìgbé kuma akíndé kpali kuma kuma na fún àná ọjọ́ na kuma dọ̀rọ̀ mẹ́wọ́ náà gbogbo ọ̀la bàtà wọ́n náà ló bójà bójà kú ẹ̀ náà sọ̀rọ̀ kú ẹ̀ kú ẹ̀ náà náà yẹ. kọ́lá aláǹtùm kpalẹ̀ òwú. ẹ̀ ń kẹlẹ́ kan ń kó o dúnyà dẹ̀ òun lè hàn àlejò lè ní abájọ yìí òun wà lẹ́lẹ́ amẹ́tìmẹ̀sàmì bómi hàn àǹtùm mọ̀tẹ́lẹ̀ òwú náà kó ohun ní ògbà òwe ohun náà kó ohun ní amẹ tó tó akẹlẹ má dé mi nì ọ̀kúdà mi dé kùmàjàlẹ̀ náà mẹ́ni ká ìnana ẹ̀dùn kàlájà bọ̀rẹ̀ lé na náà gàmì ìbò náà àmàgòrò òun hà. fẹ́pẹ̀lá àbọ̀rẹ̀ ẹ̀hù fi sẹ́wà ìlìjẹ̀ yìí. yẹ́nà òun jẹ́ kóhàn náà hẹ̀lẹ́ nígbìnrin fọ́tàlá àtàkì ti pé títí pọ̀ pàtàkì táàkì ìgbéru náà fọ́dà áhù fi sẹ́wà ìlìjẹ̀ yìí táàkì ìyẹn olùkún alájí ìwúlé ìdá hadi ka mu. qala tallahi in kirta la turudi. yẹ́nà ti kẹ́ bọ̀ ọjọ́ ìbọ̀ kẹ́kẹ́ ní ẹ̀ma mímí dúró àwọn ẹni alájí ìtọ́ máa jó rẹ̀ náà. wàláwùlá ni'matu rabbi lakuntu minal muhdarin. má ti ṣe ilẹ̀ ọjọ́ kìje mi lakuntu minal muhdarin làkó kú ẹ̀ máa tẹ̀wọ̀ náà mọ́lẹ̀ àyè. náà. afama nahanu bimayiti. àwọn àti àlùjẹ́ lè ní ikú tìǹbà lómi afama nahanu bimayiti náà ẹ̀

àmọ́ ọjọ́ títí lé òun sí àmọ́ yẹ alẹ́jẹ́ náà àmọ́ yẹ émi rẹ̀ àmọ́ ti yẹ ní àmì mi rẹ̀. ònyọ́dé mànyọ́ yẹ ònyọ́dé gbúlù ọjà lùkọ́ la máa bí bí ọjọ́ náà fẹ́ẹ́ yà má padà bí tiẹ̀ yà má fẹ́ẹ́ bí lé wẹ́. لمثل هذا فليعمل العاملون. ọjọ́ bá lọ rí ìdẹ́ mẹ́ka mẹ́ka mẹ́ka mẹ́ka mẹ́ka kí n turukun ɛlɔla ete wọn agbaya wọn ayɛ wɛrɛ arɔjɔ ti dɛ wọn adɛ kɔ kpɔdzɔn tó yi nkɔɛ abɛlɛ arɔjɔ kɛlɛ abɛlɛ ɛmɛtsɔ ɛnkɛdo na arɔjɔ lɛ kitsa lɛ minɛa takpa mɛ eki ma tsa lɛ minɛa lɛ dzi bɔtɛ kitsa kɛlɛ ta lɛ dze na dze ɛnki ma tsa lɛ minɛa lɛ kitsi ba da kitsa kɛlɛ ta lɛ dze na dze ɛnki alo na tina dze tó bɛ dze ale tɔ la dɛ na okolo bi da ebi kuma tsane li na lɛ tɛwu tsi ato lɛ ta a na etie ne ka so na ŋgo kuma tsi tsia ma ke ɛn kɔ ane bi ma ka ne bi na wɔ ne ke tsi ee na yɛ ne ke ma ne ke kpa ne do ha ne ke na yɛ pata na do ko ɛnɛ hɔ ma ke ka ne bi kuma ne ha ne bi ne. fan ihe a debije nche du spika debije kwala agaghị akịnị fan ji bada echi agaghị akịnị spika ji bada echi ibadachi onye enwe ekwu enwe dukiche enwe ekwu ọjọ na ebele ni adịsọdị ma tọ na ọmụ ekwu mebe chi ama ekichi bada kehe nwuchi ke akịnị ọjọ dụrọ mmemme otu chiche kicha debia na ya ama ịkadụ e gbagwu na agbagwu nlada kwụgbọ ọjọ achịkabele ndene ke yake ifan kitu mala kunla da yakabele kitabele so anga tubana lake yana go wa manahanu bi mu'azzabina ade je ko mo ma chama adaba no ame ade adaba láyà zukú nàbí alimọ̀tà. àwọn ìfọlẹ́ ni àdìkẹ́gbà kùmà dé àlìjẹ́nà lẹ́ máa wọn gbó wọn gbó mu nà gẹ̀. ilà alimọ̀tà tẹ̀lú lẹ̀. ṣé o gbé yóò lu kùmà kú yìí sápá mẹ́ ẹni kí àti mọ́mì ni ó kún un jẹ lọ́la yìí ṣe iṣu kú yóò jí lọ kó òun ṣe náà. wàwà káyọ̀ máa bá abẹ́lẹ̀ jẹ̀ yìí. ọjọ́ tí wáyọ̀ pé àdá bàjẹ́ yìí ọjọ́ fẹ́ lọ́jọ́ kò máa yọ pé àdába ẹ̀jẹ̀ yìí náà. fàbùlà mi rabbik zálìkà huwa alfawzul azim. fọ́tẹ́lá mi rabbika fọ́lẹ́lá ẹ̀jẹ̀ ilé lẹ́lẹ̀ ṣe fún ọjọ́ kìjọ́ lu ẹ̀ kọjọ́ kí ele jẹ́ kihe yogunate takimaro ati aljana faman zuhziha anin nari wa udkhila aljannata faqad faz anela baki le je pata bale menam wamal hayati dunya wamal hayati dunya illa mata'ul ghurur de jo dunya gide ka on du iche che nwe ku ya gola gona wo ewo meche tẹ̀yọ́ tó di èmi ṣe omi èyí ọjọ́ náà ṣe òun ná yàgò nẹ̀kọ́ náà wò ó ewuna fọdùlà mi rọbìgà ìlélẹ́lẹ̀ ìjókòó ọjọ́ kìjọ́dù ẹ̀ náà. zálìkà huwa ìfọ òzòlà àwìn. ìlélẹ́lẹ̀ gbóòlò ìjẹ ẹnẹdúkọjọ́ ilé jẹun kì mú kì í yọ fúnra tẹ kì í láti àrùjẹna kí nìyẹn kì wọ́n jìlẹ̀ dábẹ́ nílẹ̀kẹ́ náà. iná máa yẹ sẹ́rnáhù bìlísà níkà aláàlàhùn yẹtẹ sẹkẹrù. fa iná máa alukurani kìbẹ́ ẹnẹ kuma gbọ́ kwanu ọ̀màmàmàmà nanabi muhammad sallallahu alaihi wa sallam alukurani saka kuma gba yi alu anabi kó wa kẹlẹ kó wa yi sallallahu alaihi wa alayhi wa sallam bẹ́ẹ̀ni ma yẹ sẹ́rìnàwó bílí sáníkà tó jẹ́ kí àwọn bá yà kí dẹ́gẹ̀ ọjọ́ ìfẹ́ ni yẹ sẹ́rìnàwó yà alukurani lọ́la wúwẹ́ kẹ́kí musulmi yẹ kí ní kí ma pa alukurani mẹ́ẹ̀ẹ́. tíṣe kẹlẹ ọjọ́ náà fún ẹnu àlùkòrò àti gbèsè òun má nígbè kọ́ jẹ́nu ọjọ́ náà lọ́dọ̀ jàǹkó àlùbọ́lá ní gbèsè alùpùpù náà kì í ṣe gbèsè ṣé òun kẹ́kọ́ ṣe kẹ́gbó àti kẹ́gbójó ló dé kẹ́kọ́ ṣẹlẹ̀ ìdílé yàrá ló gbèsè yẹn dá iná àwòkálù ẹ̀ wọ́n àmà ẹ̀lẹ̀ ọ̀nà ẹ̀lẹ̀ ẹ̀lẹ̀ ọ̀nà ẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ kì mú bèrè tíṣàká ẹ̀rọ gba yàrá yàn dábàá lọ́dọ̀ mà jẹ́ sábẹ́ rẹ̀ fọ́ iná máa yẹ sẹ́rìnláwó gbèlè sáníkà ọjọ́ àkùkọ anilọ́lá lu pálọ́ ẹ̀pẹ̀tì muhammed صلى الله عليه وسلم لعلهم يتذكرون فارتقب mm-hmm. إنهم مرتقبون صدق الله العظيم أيها فارتقبهم nane dàbí bẹ́ẹ̀ kuma jẹun kìrò méjú màmá jẹ kuma jẹun kìrò jẹjú nílẹ̀ màkọ́ jẹun kìrò jẹjú lórúkọ ńlẹ́ márùn-ún méjú nílẹ̀ dìkòtẹ́ mọ́nà gòmá má má bájọ ìtàló má ń dáná màá yẹ fọrẹsẹ kíbu. iná mọ̀rọ̀tẹ́ kíbu. àmọ́ alùpùpù máa ń dédé yẹ kàkínú ṣe di aláṣẹ kẹrẹ bú ẹ akabili kibu atsɛbɔ wọn alijali akini ɛbɛ eh, wọn lɛ wọn agbɔ wọn kɛmɛ atsɛbɔ nílɛ meti ba n'akɛrɛ bu ɛha yi amadɔ ma nede ya na nede sakɛ mɛmɛnɛ gli utse dza n'atsi kɛrɛ bɔ ɔ ɛɛ eh, ayé kele yi tsa yɔ sɛla kele yi sora kele yi lɛ wana jɔ ɔjɛ na fɛn sumaworo jaa dɛmɛ lóyún kí mɛ kodo a kan lè bɔ lɛkɛ a mɔlɛ jɛ dɛmɛ lóyún kí mɛ kodo a kan na bɔ tɛ wasu bi hana kala mɔlɛ bana bi na bi ka ashahada la ilaha illa anta astaghfiruka